فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ọlọ́wọ́ sùkánù àtàlá kí ó ṣe ìjẹ̀mù wa nírọ̀ ọmọ ọba sí ìṣàmìlì ọ̀pọ̀ náà àwọn kan wà yìí tọ́tí wọ́n lè ní tòótọ́ ṣùgbọ́n èèyàn náà bá pé káyọ̀ owó èrè ìjà náà téèyàn bá yá owó èlé yìí lónìí ìjẹyàn ní assurance pé èyí ó tilẹ̀ èyí ó tilẹ̀ ṣe so lẹ́yìn ẹ bá kú yóò kú lẹ́ni tó yá owó èlé bó lè ṣe pàdé ọlọ́run bá sùn kánú tó kára so ìta fẹ́ yá owó fún yìí nítorí pé ká lè jẹ́ kí nǹkan tó rọrùn sí i kí nǹkan lè rọrùn sí fún wa ni ó lè jẹ́ pé jíjẹ mú wa ó ń wá ṣùgbọ́n kò rẹ́gúlà ṣùgbọ́n tá a bá lọ yọ owó èlé àyẹ̀wò pé jíjẹ mú wa ó lè fèsì ṣùgbọ́n tá a bá ya tọ́lọ̀ máa mú ọkúrò lórí rẹ̀ kọ́ kí la fẹ́ ṣe kí ìjẹ́ ẹ̀mú kó lé eléyìí ṣẹlẹ̀ fáwọn tó ń jù wá lọ àyẹ̀wò Muhammad sallallahu alaihi wasallam nǹkan ti gbé fún òyìnbó yẹ̀ lọ́jọ́ owó èlò ìyàwó Aisha radiyallahu anha ó sọ fún ìkan lára àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ó ní káàrà yàgbó rubí ha salasatu ashhur fi ìdàlẹ́yìn àti oṣù mẹ́ta lè lọ láàrin tí ó lọ tó ṣe wípé ọba òkè àti náírà fi àbíyá àti ọ̀rọ̀ sọ́sọ́lá àṣàlà tí wọ́n ní dáná lé àrẹ́bí sọ̀rọ̀ àṣàlà ọ̀rọ̀ wa ẹni tí ẹ̀yà wa Aisha ń sọ fún wọ́n ń béèrè pé wọ́n máa káàlì wa àìṣùkọ́ ilé wọn wá ń jẹ káàbà dáná lé yìí يا معيشة الأصل دم الماء والدم تبيد أتملامنك قلت يا نبي محمد صلى الله عليه وسلم كما دانا لي فوش ميتا كما دانا لي فوش ميتا ìgbà rẹ̀ Muhammad sọ̀rọ̀ so ìkéde ìgbìyà tí nǹkan bá lé yóò lè fi nǹkan mọ̀ pé gan ó le yóò mọ wá bẹ́ẹ̀ nígbà mi. àwọn ìyàwó ti lọ bá lẹ́nu Muhammad sọlá ọ̀sán tó sọ pé èrò ìṣẹ̀ ọ̀rọ̀ ọba lágbájá ọṣùpá ẹ̀fún ìyàwó tiẹ̀ lágbájá ọṣùpá ẹ̀fún ìyàwó tiẹ̀ lágbájá ọṣùpá ẹ̀fún ìyàwó tiẹ̀ pẹ̀lú kẹ́kẹ́ náà lè ṣe báyẹn fún ọ gẹ́gẹ́ bí ìjọba ènìyàn náà béèrè kí ni ìbáraẹ̀ Muhammad sọlá ọ̀sán kó pàmò jẹ́ ọlọ́run sọ ayà kalẹ̀ tó yẹ ọlọ́run yá nìsa ànàbí ọlọ́run mo pè é yá ayọ̀ ànàbí mo pè é ànàbí ó lè àṣùwà sọ fún ìyàwó rẹ̀ èyí kún tó nà torí nà àyàtọ̀ tó nà wà sí mẹ́ta tó bá ṣe bí ayé àti òwe yẹn ni wọ́n fata ẹlẹ́yìn náà ẹnu ọ̀rọ̀ òwe tí mo kún nà fún yín ti bá ní òun sọ̀rọ̀ kó kún sọ̀rọ̀ àǹjẹ́ nígbà kí rìlíìsì yìí kí kálukú gba ní òbí ẹ̀rọ وإن كنتن تردن الحياة وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة wọ́n wá ṣe pé ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ àti ọjọ́ ìgbé ìdí àìkìyàmá òun ni tẹ́ ẹ àádẹ́ ìmọ̀sìn láti nìkún ní abẹ́ àkàzìmá ẹni tó bá jẹ́ ìdáadáa ní ọlọ́run ọba palẹ́ sí ìbalẹ̀ fún ẹ̀sán tí ó tóbi láti gbogbo tá a bá ní àwọn fìtínà díẹ̀díẹ̀ ní ayé ń bí nǹkan ò tó láyé nígbà yìí ká mọ̀ pé kí ni nǹkan tí ọlọ́run owó fi fún wa ní púpọ̀ tó bá dijọ́ gbèsè àti àmọ́ káwọ́ tuntun àníyàn wa ṣe kí ọlọ́run ọ̀sùn kárùn ọ̀tá aláàbí ìṣàmì wa tó owó ìyàbẹ̀ advice mi tó kó wọ́n gbà kó bí ọlọ́run ọ̀sùn kárùn ọ̀tá aláàbí pèsè fún kó náà dẹ̀ mú àwọn sábà bí tó bá ṣẹlẹ̀ àmọ́ kó wo olùmúlẹ̀ ṣe tí ó ń ṣiṣẹ́ kàrá bí ó bá tiẹ̀ ní fẹ́ ṣe ẹ̀rọ púpọ̀ tí ò bá ní fẹ́ ṣe ní owó púpọ̀ kí àwọn nǹkan tó ń léwu tó léta tó yẹ kí wọ́n kọ́wọ́ náà ló mọ̀ jáde bẹ́ẹ̀. èyí tí ẹ̀rọ yọ owó èlé ó tọ ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn ó gbé ètò tó lọ yọ owó èlé lọ. tó ká má yọ owó èlé rárá nítorí pé ọ̀fẹ́ jẹ́ fọ́lọ́mọ̀sán àwọn ọ̀tá ọlọ́kùnrin wà lára ọlọ́wà.